الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدعو قصون الله وبعشداوه àtọrọ ìkẹ́ àti ìyẹ́ ọlọ́run fún òjíṣẹ́ anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdọ́lúwa kò fi ìkẹ́ tí a tọrọ yìí kó kárí gbogbo àwọn ará ilé anábí àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń gbẹ́sẹ̀ lé ìlànà anábí tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama kọ́lọ̀n kò fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn kọ́ tí a ń gbé ètò àdínà yóò sún náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ní ẹ̀sán olóore kọ́lọ́nkọ́ wa dúró tì í kó bá wa ṣàlékún dáadáa rẹ̀ kọ́lọ́nkọ́ wọn láì jọkàn oṣù rẹ̀. ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni al-huquq a wà ní abẹ́ huquq az-zawjayn àwọn ẹ̀tọ́ tí ó wà láàrin ọkọ àti ìyàwó so ẹ rí i pé tí a bá wo àwùjọ mùsùlùmí kódà gbogbo àgbáyé nǹkan tí ó di gbogbo àwùjọ kọ̀ọ̀kan mú òun náà ni ẹ̀tọ́ àbí òun náà ni ọkọ àti ìyàwó tó nígbà tí ọkọ àti ìyàwó yẹn ni pé tó ń jẹ́ mọ̀lẹ́bí tó wá ṣe pé àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ nkálukú ọ̀mà oníkálukú ọmọ pàtàkì rẹ̀ bìlìngà sí pé ó fẹ́ máa fúnra wọn nǹkan tí ó ṣẹ́kù ni pé àwùjọ mùsùlùmí yóò máa dàrú dàpọ̀ kò ní sí ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ kò ní sí àlàáfíà níbẹ̀ torí pé nǹkan tí ó yẹ kí á fúnra ẹni à fúnra ẹni níbẹ̀ a ní ànàmà tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ọkọ àtìyàwó a sọ pé àwọn huquq kan bẹ àwọn ẹ̀tọ́ kan bẹ tí ó pé huququn mushtaraka bayna az-zawjayn ẹni pé ẹ̀tọ́ tó ṣe pé ọkọ àtìyàwó àmì èjì ni wọ́n jọ ní wọ́n jọ ní so àwọn ẹ̀tọ́ tó ṣe pé tí ọkọ nìkan bẹ tí ó fún ìyàwó ẹ̀tọ́ tó ṣe pé ìyàwó yóò fún ọkọ rẹ̀ òun náà wà ọ̀nà mẹ́ta tí a pín sínú orí àkọ́kọ́ la wà náà ni àwọn ẹ̀tọ́ tí ọjọ́ kan ọkọ àti ìyàwó tí wàá ṣàlàyé pé ìtẹ́lọ́rùn ọkàn ọkọ àti ìyàwó so bákan naa ìríra ẹni hmm, ìríra ẹni wípé á ẹni yìí mo wò ó wù mí so ara ẹ̀tọ́ tí ó ń bẹ láàrin ọkọ àti ìyàwó ni èyí tí a fi kún ní ẹ̀ní òun náà ni pé àṣídìkú wọ̀bẹ̀yánu máa fi zawjayn ìgbà tí wọn fẹ́ fẹ́ra kí ọkùnrin kó ṣòdodo fún ìyàwó tó fẹ́ fẹ́ ṣùgbọ́n kan náà kí ìyàwó náà kó nu oṣù òdodo fún ọkọ tí ó fẹ́ ní kẹ́ni kankan má parọ́ fúnra wọn torí nǹkan tó bá ní má sọ pé ò ní nǹkan tó bá ní bóyá ní ẹ̀kọ́ ni ní ẹ̀kọ́ òun ni pé nípa ọ̀rọ̀ ilé ayé pé ah èmi o ìwé mi kò ju báyìí lọ ìyẹn pé certificate tí mo ní bó ṣe mọ náà rèé so owó tó ṣe pé bóyá eh, nc e lóní náà parọ́pọ̀ o ti ní masters náà parọ́pọ̀ o ti ní degree so torí pé kí ni bóyá ẹnìkejì yẹn bóyá ọkọ àgbéyàwó ló sọ pé ẹni tó bá ní degree lòun fẹ́ tí wọ́n náà wá torí yẹn kọ́ wá parọ́ ṣé wọ́n pé àṣírí ọ̀padà tú o bẹ́ẹ̀ náà ti ní obìnrin náà kó náà ṣọtì ẹ̀ náà bẹ́ẹ̀ náà tó má parọ́ fún ọkọ tó fẹ́ fẹ́ tó jẹ́ kó clear ah mo lọ school àmọ́ drop out ni mí tó wọ́n ti padà lé mi tó a kọ́sì tí ń ṣe lélẹ́yìí kọ́sì tí ń ṣe gángan ni kò sọ tó kí nìyẹn ó máa ń jẹ́ nǹkan ńláńlá tó ṣe pé kíyàn jẹ́ olódodo ẹ̀dá ó máa ń jẹ́ nǹkan ńláńlá ni kọ́ jẹ́ pé irọ́ lè yẹn wà fi pẹ́ńlẹ̀ ìṣepọ̀ láéláé ìṣepọ̀ tí èṣe ìṣepọ̀ ọdún kan tí èṣe ìṣepọ̀ tí ò ní àlà tó yẹ pé ikú òun náà ni yóò jẹ́ àlà rẹ̀ ṣẹ́ni pé kò yẹ kí n fi rọ́ kí n fi pinlẹ̀. anabi sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ gbà àbí níbi àwọn hadith ní anabi ń sọ ìmọ̀ ń lọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ òdodo sí tàbí ìní ìṣàlàyé fúnra ẹni ìwà lórí ìmọ̀ lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe lórí pé ọkọ àti ìyàwó lọ́wọ́ fẹ́ra wọn yóò tó wá tó lọ ìmọ̀ ń lọ papọ̀ mọ́ ẹni tí wọ́n fẹ́ jọ ṣòwò láàrin ara wọn yẹn ni pé tẹ́bá wọ hadith anábì sallallahu alaihi wasallam kan anábì ni anábì ah, ni la yajuzu li ahadin an yabi'a ala wala yakhtubu ala khitbatihi bána bí ṣètò méjì rẹ̀ àwọn nù ànábì ní tí ọmọ ìyá rẹ̀ kan máa ń ra ọjà kan ń ra ọjà kò lẹ́tọ̀ọ́ fún ọ kó lọ lè ra tí oníwọ̀n náà tún lọ lè tún ná ọjà yẹn táwọn méjì wọ́n ti conclude pé ń ta ọjà yìí níye báyìí five thousand naira wọ́n wá ní ẹ̀jẹ̀ rà ní five five ànábì ní èèwọ̀ ni bẹ́ẹ̀ náà ni ìyàwó tẹ́nìkan ti fẹ́ tó ti bá sọ̀rọ̀ tó ti lóun gbọ́ tí ó tún wá wá ike jàdà mọ́fẹ́ tèmi ní ọfẹ́ èèwọ̀ ni ibi tí mo fẹ́ lọ ni pé anábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ìrajà ìtajà sọ àwọn afásúnà ọmọ wa mú irú àrọ̀ yẹn ọmọ wa fi ń wé ọ̀rọ̀ torí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ contract ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú pé ẹjọ́ fẹ́ ṣe ákùdù ákùdù lẹ̀ ẹjọ́ fẹ́ ní ìṣopọ̀ láàrin ara yín ni so anabi wa ni albayi ani bilkhiyari anabi ni tíyẹn méjì bá fẹ́ tajà fúnra wọn ẹnìkan fẹ́ ra ẹnìkan fẹ́ tà wọ́n ti wà lórí wọ́n ní ẹ̀ṣà ó lè ra ó lè sọ pé rà mọ́ so á ah, ó lè sọ lónìí ìta mọ́ àmọ́ gbogbo yẹn o mọ́lá ń bí ọ̀tọ̀ fọ́rọ̀ kan bá ti túká ni o níbi tán wà ìpè á ah, èló lọ fẹ́ rajà yìí ní màá rà ní five thousand ọmọ ẹni ọ̀dà mọ̀tá fún ọ tó bá wù ẹni tó fẹ́ rà lé ní pé ah, ó ti wọ́n ju ẹjẹ́ ń san fọ́ àbí á ah, èlé ní ìdìkì níyìí mọ́ ṣé ẹ ti túká ànábì ni kò sí tó burú mẹ́ àmọ́ tẹ́ bá ti túká o ẹ ní choice mọ́ o ibi tí mo wá fẹ́ lónìí ànábì wà ní ẹ̀wà ń sọ́dà kọ́ tá méjì bá sòdodo fúnra wọn lórí ọjà tí wọ́n fẹ́ tà wàbáyà náà tí iná àfa máa ń sọ pé ẹ wo ọ̀rọ̀ ọjà lásán nìyẹn o ọjà tẹ́kàn rà tó fún lówó tó gbà padà ká tó wá ní ọ̀rọ̀ ìfẹ́ ọ ìnífẹ́ ọ tòmí ń bábẹ̀ awúlá òun gẹ́ nídìí kí yóò sòdodo fúnra ẹni ànábì ní tó bá sòdodo fúnra wọn níbi ọjà tó fẹ́ tà fúnra wọn tó fẹ́ rà búrìkà lọ́hùn máa fi bẹ̀rẹ̀ ìhìn máa ọlọ́run sì bá ń falùbáríkà sí ọjà tí wọ́n fẹ́ tà tí wọ́n fẹ́ rà yẹn àmọ́ wà ń kẹta máa wọ̀nyín kẹ́zẹ̀bá wàkátàmá kẹ́zẹ̀bá wàkátàmá táwọn méjì parọ́ fúnra wọn tí wọ́n fi ntí ń bẹ níbi ọjà wọn tí wọ́n fi pamọ́ ànábì ní mọ́ṣíkọ́t bárakàtù bẹ̀rẹ̀ èyí má ọlọ́wọ́ sì mú àlùbáríkà kù níbi ọjà wọn ìyẹn ni pé nínú ẹ̀tọ́ ọkọ àtìyàwó ni pé min al-huquq al-mushtaraka bayna az-zawjayn as-sidqu wa fi az kọkùnrin yẹn kó ṣàlàyé tó bá ní kí ìyàwó náà ṣàlàyé fífòdodo fún òdodo fún má parọ́ má parọ́ tó bọ́rọ̀ bá ti lọ àfàwọn nǹkan tó bá ṣe pé kì í ṣe nǹkan tí ó jẹ́ tí ipa ọmọ ènìyàn ká ipa ọmọ ènìyàn ká so irú àwọn nǹkan yẹn náà ni kò ní bùkátà kí wọn máa lọ lè ọwọ́ kí wọn máa lọ lè sọ̀rọ̀ nǹkan báyẹn so yẹn ibi tí mo fẹ́ lónìí kan máa ń tó bá jẹ́ pé nǹkan tí àá ah, ah, yóò ní pé àkílódé ah, tó yóò fi so bí nísìn bóyá ọkàn gbé ìbò ni kò ní sàtífíkètì tó ipé tó bá délé òun lé ní ẹ̀jẹ̀ wàhálà so bẹ́ẹ̀ náà ni ẹlòmíì sọ fún yín ní ẹni tó kéwu ni mò ń wá so kó wa ní ó kéwu ó sì kéwu ọlọ́kùnrin ni àbúlóbìnrin ni torí eléyìí kódà kíyàn parọ́ fúnra ara ẹni ẹ̀sùn tí bá ń jẹ́ òdodo fúnra ara ẹni so torí pé kíni anabi sallallahu alaihi wasallam ọkọ ká máa ṣe jàǹbá fúnra wa ẹni tó bá ẹni tó bá padà lọ lè yapantí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ènìyàn ti ṣe jàǹbá anabi ni máa ń ga ṣáná laysa minna laysa minna tó gbé ẹni tí ọba di pé ọba ti ń ṣe jàǹbá fún wa anabi ní ah, ẹni kò kí ń ṣara wa ẹni tí wọ́n ṣe jàǹbá má parọ́ ó parọ́ qul haqqan walau kana marran ṣùgbọ́n ní ìgbà tó yẹ kó tó bá parọ́ òun ó lè jẹ́ pé irọ́ tó pa yẹn gangan ni wàá jẹ́ pé tẹnìyẹn wá tẹnìyẹn ò tiẹ̀ ní fẹ́ ẹnìyẹn ò ní fẹ́ ìyá nìsín òun ṣe kọ́ọ̀tù kan òun ṣe kọ́ọ̀tù kan tó ọwọ́ ń parọ́ pé kọ́ọ̀tù nílò ń ṣe tí kọ́ọ̀tù tó ti ń parọ́ sí òun ìtẹ́ni ò fẹ́ gan nù so kí n wá wò pé bóyá nìsín ọ̀tọ̀ ni kọ́ọ̀sì tó ń ṣe lápèjúwe kò ní pé òun ṣe yorùbá ló ń ṣe ọwá ní òun ṣe àwọn tó máa ń kóròyìn tí ń jẹ́ ọwá ní mascom ló ń ṣe tó jẹ́ pé yorùbá ló ń ṣe tó jẹ́ pé ìgbà tó wá pé pé mass communication ló ń ṣe hmm, ọkọ rẹ sì ni wọ́n ti wò ó pé ẹni tó fẹ́ mi ọ̀fẹ́ ní ṣe mascom sórí pé kò dá wàhálà kalẹ̀ pé pé yorùbá tó ń tọ́ gẹ́gẹ́ ní ọ̀tẹ̀ lọ́rùn sọmọ irọ́ lọ fẹ́ pa rò pé wàá wù tó jẹ pé irọ́ in tó ń ṣe gẹ́gẹ́ tó jùlọ dòun gẹ́gẹ́ náà wàá wù tó tó bá ṣe rí nìyẹn so Islam ọ̀rọ̀ yẹn pàtàkì gan fún ọkọ àti ìyàwó ẹ má yí mọ̀lẹ́bí tó ṣe pé ẹ padà mọ̀ ẹgbẹ́ kí nìyẹn ń dá wàhálà kalẹ̀ láàrin ara wọn láàrin ara wọn tí ó ṣe pé kí tó jẹ pé àyè ìṣòdodo fún rẹ ẹni láti lè yọ kí ló dé tó jẹ́ kí n mà tí wàá lose trust lérí rẹ tó bá tó bá padà fẹ́ mọ̀ sòdodo náà kò ní ní ìgbàgbọ́ sí ọmọ láéláé tó mọ̀ pé ẹ̀bọ́yá rúrọ́ tó pa níbẹ̀rẹ̀ náà ló tó bẹ̀rẹ̀ ní ìsẹ́wọ̀n tó ń kálukú ètò ìyanjú àlámọ̀rí ọ̀rọ̀ yìí so bákan náà nínú àwọn ẹ̀tọ́ tó tún wà ní musharaka bayna al-zawjayn tó ṣe pé àtọ́kọ àti ìyàwó àwọn jọ ní ẹ̀tọ́ kan jọ mú ẹ̀tọ́ yẹn wá fún ara wọn òun náà ni an yuwaffa ar-rajulu al-mar'ata sadaqaha kamilan so yẹn ni pé tí obìnrin bá sọ pé ẹ̀tọ́ mi yẹ kí ń gbà lélẹ́yìí obìnrin lẹ́tọ̀ọ́ kó gba sàdáàkì rẹ̀ lẹ́tọ̀ọ́ kó gba sàdáàkì rẹ̀ ọkùnrin náà ti ní ẹ̀tọ́ kó fún un pé wọ́n ṣe jàǹbá fún un tó bá ló wọ́n gbà ẹ̀rì tó bá ló wọ́n gbà tó jọ fara mọ́ láàrin ara yín tó fún ní nǹkan rẹ̀ lọ́nà wà tó owó wà ẹ̀ tó nìṣẹ́ ẹ̀tọ́dọ̀ kọ́ ti iná lẹ́ṣìlẹ́tẹ̀n olúwa ní ẹ máa fún àwọn obìnrin ní sàdáàkì wọn kó sì jẹ́ pé ẹ̀bùn ni tí ò ní padà sọ pé ọgbà nǹkan rẹ padà mọ́ sọ àyàfi tó wá ṣe pé obìnrin yẹn ló bá padà sọ pé òun ò ṣe mọ́ yóò dá sádà kí yẹn padà so eléyìí òun náà ni pé lára abẹ eléyìí kíkẹ́ fún onímọ̀jẹ̀mú ntọ́ bá fún sádà kí tó bá sọ tẹ́jọ fẹnu kò sí òun fún ní nǹkan rẹ̀ kó pé pérépé ìgbà tó bá dá fún fún ní àsìkò yẹn mọ́jì kó yẹgẹ tí ó bá sì yẹgẹ jáde kó mọ̀ so ntọ́sàfẹ́ sọ́nà ni pé ọ̀rọ̀ sàdáàkì ẹ̀tọ́ ni kí ìyàwó kó fún àpé ọkọ kó fún ìyàwó rẹ̀ kó ti máa ṣe jàǹbá fún níbẹ̀ so mọ́ torí pé bóyá bóyá lásìkò tó fẹ́ fẹ́ tí ò tí ìdí pé ó ti gbà kó wá dánu kó dánu so lèmi yóò mọ̀ parọ́ yóò ní bàbá àwọn jẹ́ kinní kan kinní kan ni ó ní mọ́tò kí ló ń fi mọ́tò gbé lọ lé ìyàwó rẹ̀ fún ẹ́ dínkù mọ̀ kó ní mọ́tò ìwọ́pọ̀ àwọn ẹni mọ́tò mi nígbà tó jẹ́ pé rọ́lọ́ ń pa so yóò padà gẹ́ẹ̀tì ko kó wá gẹ́ẹ̀tì wọn wà dọ́mọ yẹ̀yẹ́ so shana ṣáná pẹ̀lẹ́ ìsẹ̀mí náà so ọ̀rọ̀ méjì yẹn ní papọ̀ bákan náà ọ̀rọ̀ kan tó ń bẹ tó ṣe kókó gan òun náà ni pé nínú àwọn ẹ̀tọ́ tí ọkọ àtìyàwó ní òun náà ni pé mọ́jẹ̀mú tán bá fi sáàárín ara wọn <laughs> mọ́jẹ̀mú tán bá fi sáàárín ara wọn tí wọ́n mọ́jẹ̀mú yẹn ṣe o kán mọ́jẹ̀mú yẹn ṣe òbí alápèjúwe tó rí bá a ṣe fẹ́ ṣe ákùdù nìka èmi ò níbọ̀ gbélù rẹ̀ o ibi tí mi ò máa gbé mi o àbí ẹ̀ní gbé bí yìí ẹ̀ní gbé bí ibi tí mo lè gbé ni o àjọ máa gbé bí báyìí ni òun náà ni á ah, bẹ́ẹ̀ ni àjọ máa gbé bẹ́ẹ̀ ni bóyá ọkọ lọ fẹ́ fún ìyàwó ni bóyá ìyàwó ló wí bẹ̀ fọkọ tó àdéhùn yẹn ó gbọ́dọ̀ mú iṣẹ́ o ó gbọ́dọ̀ yẹgẹrẹ o tó. So, ẹjọ́ ní tó bá nílé ṣe láti lẹ̀ jẹ́kó yé jẹ́kójẹ́kó ò ní lè ṣe àbúyá alápèjú ìbìnrin sọ pé tọ̀ tí n bá ti wọlé o èmi ò ní ṣiṣẹ́ o ten ten thousand naira ló máa fún mi lóṣooṣù o tí wọ́n fi mánéjì ara ìgbà kankan tí n bá fẹ́ ṣe yàtọ̀ fún owó oúnjẹ tí àwọn pé ń jẹun lé o pocket money mi nìyí òun wọ́nà mi bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kò sí láìsí wàlúwàhì mọ́jẹ̀mú yẹn ọ̀ràn ni ọ̀ràn yẹn ni so gbogbo àwọn nǹkan yẹn àbí à ah, ń lè gbélé kọjú sí mi kọjú sí ọ oh, face me and slap you o so ti yé ń lè máa ṣí atọ́ilẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ o kò mọ́ mi lé láti ilẹ̀ o wọn náà ti ní àmọ́ ah, wọlé pẹ̀lú ògo ọlọ́run àti wá dípọ̀ wá ṣe tán wá yí padà gbogbo tí bá ń jẹ́ àdéhùn tẹ́ bá jọ ṣe ò gbọ́dọ̀ yí padà o látọ̀dọ̀ ọkùnrin ni àbí látọ̀dọ̀ obìnrin àti tó bá jẹ́ pé àdéhùn yẹn tó bá jẹ́ pé ó takò tí o mọ̀ nígbà yẹn wọ́n padà rí kọ́ta kò tọ́lọ́ bí lápèjúwe kó ní má fẹ́ lòmíì ò lé mi wọn náà wá ní ah ìní fẹ́ lòmíì lé ọ so kọ́dà já lọ sí court marriage káwọn lè ṣe court marriage so tó bá tó ẹkẹ́ nìyẹn padà wá mọ̀ pé ah irú kí lọ́lọ́ lè dánwò yìí kí ni tí mẹ́mbẹ́ ni nǹkan tí mẹ́mbẹ́ ni nǹkan tí mẹ́mbẹ́ ni ẹ̀rí pé ìyẹn takò fún ọlọ́run ọba gbogbo òfin tó bá ti takò fún ọlọ́run yẹn lè travel ẹ̀dà yẹn lè tà yẹn lè tà yàrá so àdìsá nàbí sọ lọ́wọ́ sọ́lọ́mù wà fún yẹn àmọ́ ìtú ìta kò fi hàn lọ́wọ́ ọba irú rẹ ní ọkùnrin kan ẹni tazawwaja imra'atan ó fi arábìnrin kan wa sharata laha daraha ọwọ́ àjọ ṣe má jẹ̀mú pé ilé yín náà ló máa gbé ayé ishtarata laha an la yukhrija min dariha ṣe wọn bí kóbìnrin sọ pé ah ìyìn ṣe ìní kò ní lè wà ó ìní ilé wa náà ní máa wà ó tó bóyá condition kan ló ló fa bẹ́ẹ̀ bóyá bàbá rẹ̀ bóyá ìyá rẹ̀ bóyá wà ní aláàárẹ̀ ṣùgbọ́n ní máa wà pẹ̀lú àwọn bàbá yìí ni òun máa fi mójútó wọn àmọ́ kò sí kankan ó lé wọn máa wá lò àbí ìlú wa yìí ni máa wà ó wọn náà máa pè bí ẹni iṣẹ́ ní wà mẹ́ni tí ń ṣiṣẹ́ o tó wọ́n sì jẹ́ ọmọ ìlú míì ó sì ti bá a ti mọ́dẹ̀mú pé so bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ báyẹn tán wọ́n fún yẹn mọ́jẹ̀mú ìṣàrọ̀ pé alẹ́ yìí à ń tẹ̀ kọfì dáre à oníbẹ̀ wọn ni wọ́n mọ̀ wà fàkọ́bílẹ̀ ṣọ́ọ̀t ọkùnrin yẹn bẹ́ẹ̀ gba ọ̀rọ̀ yẹn ọkùnrin yẹn gbà falamma dakhala biha gbà tó wá di pé wọ́n ṣe akídù tọ́tọ̀ wọlé tọ́tán tójú rẹ̀ wálẹ̀ àrọ́ọ̀dà nákìlà ha ọwà ni ah, a nílé máa gbélé yìí o ó mú fún kó níbi tọ́tọ̀ kò nílé yìí ó mú fún kó nílé yìí o ah, fàkọ́ sọ̀mú ò ó bá di ìjà ń bá lọ sọ́dọ̀ Umar ibn Khattab radiyallahu anhu lọ sọ́dọ̀ Umar ibn Khattab fàkọ́lá wọ́n bá rojọ́ kálukú wọn sọ àlàyé tí ó ń ṣẹlẹ̀ pé à ń tó ṣẹlẹ̀ lélẹ̀ yìí àtijọ́ ṣe mọ́jẹ̀mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti sọ fún ipe mi ní ìní ìní ìní ìní kù ní ibi tí mo wà yìí ó dẹ̀ gbà fún mi pé òun ọ̀hún fara mọ́ bẹ́ẹ̀ kí mo iṣẹ́ mi kí mo ṣe kí Umar wá bí ọkùnrin pé ń gbọ́ síbẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni àmọ́ kìíní kan ah, ah, ah, mọ́sí àmọ́mọ́ o tó sọ pé bẹ́ẹ̀ ni Umar ní làhá ṣọ́rọ̀tù ha ìpè mọ́jẹ̀mú tó bá dá yẹn dandan ni kò fún ní mọ́jẹ̀mú rẹ̀ yẹn dandan ni ọ̀gbọ̀dọ̀ jẹ́ kí kọ́ ìyapa so dandan ni fún ọkọ̀ sàṣepẹ̀ rẹ̀ so lọ́kùnrin yẹn bá ní ah ìdánù ìtọ̀lẹ́kọ̀ọ́ <laughs> ní ajẹ́ pé bóyá fìrà wá lẹ́nu <laughs> Umar wa ni mọ̀kọ́tí al-huquq inda shurut wípé kí ọmọ já àwọn ìwọ̀ ìjá ìbá ìwọ̀ jẹ́ pẹ̀lú mọ́jẹ̀mú àti ọ̀dá ni o ìyẹn ni pé a jẹ́ pé tí ọ̀fẹ́ kọ́ntún láti máa fẹ́ mọ́nù ọ̀fẹ́ ṣàbòsí nù jàǹbá lè ẹgbẹ́ ṣe ọ̀hún fún ìjọpọ̀ ọkùnrin náà lòun náà ti sọ bẹ́ẹ̀ fóbìnrin náà lòun náà ti gbà ó ti gbà so onímọ̀jẹ̀mú tẹ́jọ́ ṣe tó wá di pé ìgbà tẹ́ wá di pé wá fẹ́ra yín tó wá wò pé okùn kú ti wọra wọn lọ́rùn pé kẹmọ̀ṣe tó bá wù pé ọmọ ọmọ ṣe tiẹ̀ lọ́nà àìrọ́ ah, kọ̀ dáa tó bá kan náà nínú mọ̀jẹ̀mú tó wà fún àbí ẹ̀tọ́ ẹ̀tọ́ tó wà fún nìka ẹni azọ̀jẹ́n al-huquq al-mushtaraka bayna azọ̀jẹ́n òun náà ni kò jẹ́ pé ìgbà tí wọ́n bá ṣe act kó jẹ́ pé kó ṣojú ọkùnrin ẹ̀rí pé aṣọ tètè ṣiṣẹ́ lákọ̀ọ́kọ́ kó jẹ́ ìtẹ́lọ́rùn so bẹ́ẹ̀ ni jọ́ tó bá fẹ́ act kí ìtẹ́lọ́rùn ọkùnrin ó wà ń bẹ̀ kí ìtẹ́lọ́rùn obìnrin ó wà ń bẹ̀ nígbà tó bá fẹ́ act yẹn òun náà ni ó fi jẹ́ ojúṣe fẹ́ni tó bá fẹ́ ṣe act bóyá bàbá ìyàwó ló fẹ́ ṣe fún ara rẹ̀ ni kó bi ọmọ rẹ̀ yẹn pé ṣé ọtí ọlọ́run láti fẹ́ lágbájá so bákan náà kó bí ọkọ náà àbẹ́ni tó bá jẹ́ wà léyìí rẹ̀ pé sọ ọmọ tá fẹ́ fi fún ọ yìí náà ni al-ijab so kó kó kó kó kó wáyé kó mọ̀ jẹ́ pé ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni so ó lè ṣe ti pé lẹ́nu ìgbà tí wọ́n ti pé ní kìtìbà yẹn ni pé tí wọ́n ń sọ̀rọ̀ fífẹ́ra wọn àwọn kankan kan ti lè ṣẹlẹ̀ láàrin ara wọn ti pé ni wọ́n ti wò pé ah ìlé kọ̀ǹtínú pẹ̀lú ẹni yìí so ẹ̀mọ́ ìní ti pa á láti ìgbà tó ti àtàtì múwe lọ àà ah, irọ́ irọ́ o so irú ìjọ yẹn gangan ó tún níbi kẹ tó ń sìkì concept àwọn méjèèjì kẹ sìkì acceptance àti concept wọn pé ṣé o gbọ́ ṣé o gbà so láàrin ọkọ àti ìyàwó nígbà míì wá ní ó jẹ́ tó yá wà lé yóò ìyàwó yẹn ni ó dúró torí ó ti bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ ìpín náà wájú pé àá àfọmọ mi fún un so àgbà míì náà ó jẹ́ tó wà lé yóò ọkùnrin náà ni ó dúró táwọn méjèèjì kẹ ní sílẹ̀ torí pọ́n ti bá ara wọn sọ̀rọ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ̀ àmọ́ ẹ̀kọ́ ni wọ́n gbọ́dọ̀ rí kí apá kan tó ní òun ọ̀yọ́nu sí kan wá ní ó ń ṣàwàdà ọ̀párọ́ ọ̀tọ̀ sínú ògùn ó ti wọ̀ yí náà àìrọ̀ o tí wọ́n bá ti ṣe act wọ́n sì ní ẹ̀tọ́ pé nǹkan tí wọ́n má nǹkan tí wọ́n má so irú eléyìí náà ni àwọn nǹkan tí àwọn fáwọn ń ṣe ní àlàyé fún wa so lára wípé àwọn jẹ́ ẹ̀tọ́ ìyàwó àti ọkọ òun náà ni pé nígbà tí wọ́n bá ṣèyàwó kán ṣàfihàn ìdùnnú láàrin ara wọn kán ṣàfihàn ìdùnnú kán jẹ́ kán má lọ lè ṣe ìyàwó bòńkẹ́lẹ́ ìyàwó bòńkẹ́lẹ́ ti ń sọ ni pé kọjọ pé àwọn fámìlì ìyàwó fámìlì ìyàwó ọ̀n wá ní mà tí pé ìyàwó ọ̀n èèyàn tán jẹ́ bàbá ìyàwó wọn ẹ̀ ní mà àbáwọn tán jẹ́ ọ̀rẹ́ ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó torí nígbà mi kọ́ndíṣàn máa ń sọ̀rọ̀ pé àwọn bàbá ọkọ wọn ò ní ọ̀kan ṣe ń pa ọ̀rọ̀ ìyàwó ìyẹn tó tó tán ọkùnrin so àwọn bàbá rẹ lè mọ̀mọ̀ kan tán sùn mọ́ ọ mọ́ ha ìdí ìyàwó ẹni kankan rẹ kọ̀kọ́ wa mọ́ ha ìdí ẹ̀fọ́ gbogbo èèyàn ìgbà yìí mọ̀ tó ní ah! à ẹ̀ tó pé ẹni yóò jẹ́ ṣèwájú tẹ̀síyìr ní ẹ̀kọ́ la fẹ́ lọ sàmú ìdí wa kan gbọ́dọ̀ mà so ìkọ́ wọn mọ̀ pé ah! bí àwọn tó súnmọ́ ọkùnrin yẹn pẹ́kipẹ́kí àmọ́ nílì ìdílé àwọn ìyàwó gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ níbẹ̀ tó eléyìí náà ní ara àwọn ẹ̀tọ́ tó ṣe pé wà láàrin ojú orùkún láàrin ọkọ àti <clears throat> ìyàwó tó gbà eléyìí tó nìkan tí a gbọ́dọ̀ mọ̀ táwọn èyí tí àbí àsìkò tí ó ṣẹ́kù tó ká gba ìbéèrè fún àwọn tí a bá ní ìbéèrè fún àwọn tí ń wọlé

so zero eight one zero eight five zero one three seven one. aleykum salaam wa rahmatulah. ẹ kú ètò sàn. alhamdulilayi raw. wọn bò ní dàlákà yìí. àmín. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé arígbọ́yé bọ̀ sí wẹ́ tó pé káràkà ìyàwó ní ìsádà hmm. àti ẹni pé lóní àbí kí lẹ ní nípò sàdáàkì. mo ní ẹ̀fẹ̀ ń ta àwọn nǹkan kan pé mm. ìyàwó lẹ́tọ̀ọ́ sí mm. lọ́dọ̀ ọkọ rẹ̀. láta mm, sàdáàkì. ẹ̀fẹ̀ mo náà mo wá sọ pé kò láìsí sàdáàkì. àti mẹ́ńsàn rẹ̀ mo ti ṣàlàyé rẹ̀ ọ̀hẹ́n oh, tó ṣẹlẹ̀ nìyẹn sàdáàkì àti mẹ́ńsàn rẹ̀ bóyá bẹ́ẹ̀ tó wá sọ yege tó fi kíní kankan sàdáàkì kò ní gbèdéke yẹn ni pé kò ní àlà ipe iye báyìí ni sàdáàkì a kò sí ní bá wọn iye tó bá tẹ ọkùnrin lọ́rùn iye tó bá tẹ obìnrin lọ́rùn tó jọ wọ àwọn méjèèjì náà ni sàdáàkì kí wọn máa ní èlò lẹkọ àwọn ọyàn máa ń dá sàyẹn wọn ni ẹka ẹka ẹka tó bá ní à ten thousand irọ́ o kò pé fifteen thousand ní sàdáàkì ní sìn ah irọ́ so ọ̀rọ̀ yẹn ò mú gbogbo tó bá ti tẹ ọkọ àtìyàwó lọ́rùn láàrin ara wọn náà nìkan fi ṣe sàdáàtì kò bá fún ní one million ó ní mo ti transfer one million sọ́dọ̀ rẹ̀ hello ẹ káàbọ̀. náà nọra. alhamdulilah. káàkiri ló rí àwọn sàdáàtì náà ní bẹ́ẹ̀ àwọn míì tó ń fi lérí pé àwọn míì nìkan máa ka ìṣẹ̀dá ìdíjọ́jọ́ àwọn ìṣẹ̀dá ẹgbẹ́ ìwé ni. bẹ́ẹ̀ ni kà ní kò sí tó kàyàn pẹ̀lú láàrin ọkọ àtìyàwó ni kò bá fún ní one million wọ́n ní òun dàkó ní mo ti transfer rẹ̀ tó sì di pé ń gbọ́ tó ti rà láti kó ní bẹ́ẹ̀ ni ó ti rà láti one million kò bá sì ní ten thousand naira ló wù so tó bá ní tó ah, ti fún un òun ti fún so tó ti rí oníbẹ̀ ni òun ti rí so ó ti tán àmọ́ kẹ wá ní iye kan ló jẹ́ so ìyẹn ò lẹ́rí o kódà ẹnìkan anábì sallallahu alaihi wasallam anábì ní kó fún ìyàwó rẹ̀ ní sàdáàkì ó ní òun ò ní nǹkan kan anábì ní ah, ó ní nǹkan bò kódà tó bá ní òkà irin ìyẹn ni pé òkà tí èdè tó tó pé irú àsìkò yóò lè wọ́n ju bíi two hundred naira lọ ànábì ní fún un ó sì fún un obìnrin yẹn fi lọ́ọ́ tẹ̀wọ̀n lọ́rùn ó ti tán ó ti tán wọ́n lọ ọ̀hánà náà. Hmm. Ọkùnrin tí ó kú obìnrin tí ó wọ sàdáàkì tí èdè bóyá obìnrin bẹ̀rẹ̀. Hmm. tó tún wá padà sí yá owó yẹn padà hmm. ṣé èèyàn lè béèrè lọ́wọ́ ẹ̀ ah. ṣé wọ́n ah, yá ni bí ọba yá yẹn máa ń dá náà ni hmm. èèyàn fún náà ni ìgbà tó ti kọ́ wọn tó dájú ni pé ọkùnrin yẹn kò bá owó yẹn hmm, kò bá owó yẹn àbí ìgbà tó ẹ̀sìn ṣe gírí ẹ̀yin ni last caller. aleykum salaam ẹ ṣe gírí. kí ni máa ń dààmú rẹ̀? ok ok ok mo ti gbọ́ mo ti gbọ́ mm, mo ti gbọ́ mo ti gbọ́ ṣe rí irú ẹni tó bá rí báyẹn wọ ni ó mọ̀ ṣe dáadáa sí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa kò sí anabi sọlọ sọlọ lórí anabi jubilatil qulubi ala hubbi man ahsana ilayha ẹni tó bá ti ń ṣe dáadáa sí yàn ọlọ́run ti dá ẹ̀mí yẹn pé èèyàn fẹ́ràn ẹni yẹn tádà yẹn kò sì dé gbogbo kò sì débi tó yẹ kó dé ni kó tó bá ṣe dáadáa fún kúrò àti báńkì àti agídí ọkàn yẹn bàtájú yẹn bá ti bẹ̀rẹ̀ ó tètè máa rí kọ̀ǹtrol pé àpẹ̀lẹ́ àmọ̀sí báyìí máa nǹkan so agídí yẹn ó sì máa lọlẹ̀ kò sí ní agídí ìbínú ní ni àti ìkórìíra ẹni tí yẹn bá lágídí sẹ́ni tí yẹn bá bí ẹni tí yẹn bá lágídí òun tí yẹn bá nífẹ̀ẹ́ rẹ̀ ò ní bá lágídí kọ́lá bá tún lágídí wọn padà tó lọ lè bá padà pé ẹ̀ ọ̀dà yìí sí báyìí má ọ̀ náà ni disney la bóyá tá a bá padà débẹ̀ ṣáàlú àbá padà sọ̀rọ̀ ní orí rẹ̀ fáwọn tí a bá fẹ́ pè sí orí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine abdulfatah sọ̀rọ̀ mi ni ọ̀dàgbére fún wa pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته